الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد تقبل الله صلاتنا وإياكم الجميع أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣàánú èmi àti ẹ̀yin pẹ̀lú ìjẹ́ mùsùlùmí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó má ṣe wá ní kèfèrí láíláí insha Allah ní àárọ̀ ìní ṣókí a níra wa níran tàbí ká sọ pé a fẹ́ pe ra wa sí àkíyèsí ìtanijí sí ọ̀rọ̀ tí àwọn àáfàá súnà máa ń sọ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò lásọtúnsọ nìkan pamọ́ tí wọn kì í sì fi ọwọ́ ẹ̀lẹ̀ mú bó ti wulẹ̀ kó máa. òun náà ni nǹkan kan tá à ń pè ní bídà àdádálẹ̀ nínú ẹ̀sìn lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo mùsùlùmí àgbà ayé a wà nínú ìgbáradì fún ọdún tá a mọ̀ sí al-adha Eidul Adha tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá sí ọdún iléyá. Allah subhanahu wa ta'ala ṣàánú àwa mùsùlùmí nípa ìgbáradì fún ọdún iléyà yìí pẹ̀lú ṣíṣe àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tí iléyà wà tá a mọ̀ sí Dhul-Hijja èyí tó bẹ̀rẹ̀ látànà ọlọ́run ọba ṣe àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí lẹ́ṣà fún gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe ń bẹ̀ wípé kò sí ọjọ́ míì tá a lè ṣerú àwọn iṣẹ́ olóore bẹ́ẹ̀ tó lè tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa lè nífẹ̀ẹ́ sí i tó àwọn ọjọ́ mẹ́wàá wọ̀nyí gẹ́gẹ́ bá a ti ń gbọ́. ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa rẹ̀ nígbà tó sọ fún wa wípé mamin ayamin. kò sí àwọn ọjọ́ ilé ayé kan nínú gbogbo àwọn ọjọ́ tí ń bẹ láyé láti ọjọ́ kìíní oṣù kìíní tá a mọ̀ sí Muharram títí di ọjọ́ ọjọ́ tó kàn nínú oṣù kejìlá tá a mọ̀ sí dhul nínú kójọ jẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n tàbí ọjọ́ ọgbọ̀n àlàámẹ́lì sọ́ọ̀lì tó ṣe pé ká ṣiṣẹ́ rẹ̀ olóore nínú rẹ̀ àhábà ìlàlọ́hí khairu wa àhábà ìlàlọ́hí tó lóore tọ́lọ́wọ́ bá sì nífẹ̀ẹ́ sí min adihi al-ayam tó àwọn ọjọ́ wọ̀nyí wọ́n á béèrè lọ́wọ́ wa muhammad sallallahu alaihi wasallam wala jihad wala jihadu fi sabilillah jíjagun sójú ọ̀nà ọlọ́run wá ń kọ́ ládátá àgbà ń bẹ̀ ṣé kò ní ju ṣé ládátá àgbà náà àwọn ọjọ́ wọ̀nyí fún àpẹẹrẹ èèyàn torí ọlọ́run fún èèyàn ní ìbẹ́pẹ kan tàbí hóró dábínú kan tàbí ó yan náfìlà tàbó tiẹ̀ sálámà sí èèyàn pé ah mùsùlùmí ni

ànábì wa tẹ̀síwájú wípé ìlà rọ́jùlọ àyàfi arákùnrin kan kọ́rọ̀já dìnẹ́fì ìwàmáàlì ì òun ó jáde nílé pẹ̀lú ẹ̀mí ẹ̀ àti dúkìá ẹ̀ lọ sójú ogun tẹ̀ ń sọ yẹn ẹ̀mí àtẹ̀mí àti dúkìá kò sí èyí tó bá padà sílé ìyẹn ni wípé ó kú sójú ogun ìyẹn dúkìá tó kó lọ tún tán bẹ́ẹ̀ tó ajáyé ìgbà náà bóyá mú ìdà ọfà kò sí ètò bá wálé òde òní àti bán àti gbogbo ẹ̀ ló parẹ́ sójú ogun bó jẹ́ táǹkì ní amọ́ táǹkì níwà yóò parẹ́ sójú ogun bó jẹ́ bọ́mbà jẹ́ẹ̀tì ló lọ́gùn ó tán àti jẹ́ẹ̀tì àgbogbo ẹ̀ parẹ́ òun ló le dàbí ẹni tó bá ṣe olóore láwọn ọjọ́ mẹ́wàá àwọn ń gbáradì fún wẹ́rẹ́wẹ́rẹ́ nínú àwọn ọjọ́ tó tún wà ní àwọn ọjọ́ mẹ́wàá yìí tó tún fi nípọn ju àwọn ìyókù lọ ní yawmu tarwiya yawmu tarwiya ní ọjọ́ kẹjọ nínú oṣù tá a wà yìí ọjọ́ náà ni gbogbo àwọn alálàájì pátá wọn ó ti pé sí ìlú Mákà tí wọ́n wà gbé ara mi ń bẹ̀ pẹ̀lú gbólóhùn labbaika Allahumma hajjan mo jẹ́ pé rẹ ọlọ́run o mo jẹ́ pé rẹ rẹ mo jẹ́ pé fún iṣẹ́ hajj wọ́n wà máa lọ sí ààyè tá a mọ̀ sí Mínà tí wọ́n bá dé wọ́n dúró ń bẹ̀ wọ́n kírun ní kọ́sìrì ló bá tún di ọjọ́ kẹsàn-án tó ń tún lágbára jọjọ́ kẹjọ yẹn lọ tá ń pè ní yaomul arọfà yaomul arọfà ọjọ́ àràfà lẹ́yìn tí wọ́n bá kírun àárọ̀ tán níjọ́ náà tóòrùn wá yọ tán kìí ṣe pé tó ti bẹ̀rẹ̀ sí jó ni lára ọ lásìkò ìṣọ́rọ̀kì yẹn kálukú ó gbéra ó di àyè tí a mọ̀ sí arọfàt aliwo kóòfù bìlẹ̀ arọfàt ọjọ́ yẹn ni ọlọ́run ọba àlékè ọlá ànábì ṣàlàyé pé ọlọ́run ó máa fi àwa ọmọ èèyàn àwa mùmíní ṣe fáàrí yóò máa fi wá ṣèyàn ràn lójú àwọn màláíkà kìí ṣàwọn tẹ́ ẹ sọ wípé àtẹ̀jì àálù fi ha mẹ́yìn yufsidu fi àwàyá síkú dímà àwọn tí ó máa tàjẹ̀ sílẹ̀ tí ó máa para wọn ọlọ́run máa wá fi wá ṣe fáàrí gbogbo wa ó dùn wájú ọlọ́run á máa bẹ lọ́hùn ọlọ́run mo ti forí ẹ̀ṣẹ̀ yín jì yín mo ti ṣàánú yín mo ti kẹ́ yín kódà ànábì sọ pé alẹ́hajjù àrọ̀fà ní tí wọ́n ń pè ní iṣẹ́ ájì gangan làràfá òun fi jẹ́ pé ó bá dijọ́ náà gbogbo ẹni tí ń sàárẹ̀ tó lọ mọ́ka wọ́n ó gbé wá sí àràfá bó ṣe pé fọ́nrán tàbí rọ́bà tí wọ́n fi ń fa ẹ̀jẹ̀ sí ilá kó wà lára rẹ̀ yóò wá sárafa bí wọ́n ń fa mi sí ilá tó ń tomi tí wọ́n fà sí ilá yóò wá sárafa bára rẹ̀ ò yá yóò wà lórí bẹ́ẹ̀dì wọ́n gbé sárafa ńbẹ̀ torí pé téèyàn báyìí pàdánù àròfá kò ṣe ájì nìyẹn. ìbẹ̀láwà títí di ìgbà tó rùn bá wọ̀ ákì zur àti asri kọ́sùrọ̀ wọ̀ hàn. zuri raka méjì asuri raka méjì ṣùgbọ́n ẹ̀ẹ̀kan náà láàkì méjèèjì ìrún pípè kan àti ìkọ́mọ̀ méjì wọ́n á pèrún tí wọ́n bá ti pèrún áàkì zuri wọn ò ní pèrún míì mọ́ á ó ṣe áàkì lẹ́yìn ó wàá máa bẹ lọ́hùn kálukú ó máa rántí ọlọ́run oríṣiríṣi yaná fílà sórí dúró ànábì wọn ní bẹ́ẹ̀ ànábì dúró ni a wà máa bá lọ bẹ́ẹ̀ títí di ìgbà tóòrùn bá wọ̀ tí ìṣù òòrùn bá ti wọ̀ dédé àsìkò tá à ń ṣínú yẹn kálukú ó gbéra kó ní àròfà àsìkò tọ́lọ̀ ní adúró ti tó nìyẹn à ń lọ sí ààyè kan tá à ń pè ní Muzdalifa tàbáwádé Muzdalifa ibẹ̀ láti wá kí Maghrib àti ṣáì papọ̀ ìṣá raka méjì Maghrib ìrákà mẹ́ta ibẹ̀ láásùn sí almabitu bilimusdalifa tílẹ̀ bá mọ́ níjọ́ kejì tá alfajiri bá yọ ákì ṣubú yìí níbẹ̀ á dára dúó ń bẹ̀ díẹ̀ tóòrùn ó tún fi yọ ìṣòro ó fi jáde àsìkò ìṣirọ́ọ̀kì a tún máa gbéra a wá padà sí àràfà sí Mínà tá a ti wá sí àràfà yẹn tàbáwádé Mínà a lọ ṣe kan tá à ń pè ní àrọ́mìyò tá ní Yorùbá sí jíju okò ní ààyè kan tí a mọ̀ sí àlà akọ́bà tá ti wá ju okò yẹn a padà apẹ̀ràn léyà toró ti bọ́ sọ́jọ́ kẹwàá tí wọ́n ń bí náà nìyẹn ọjọ́ kẹwàá lọ́dọ̀ wọn a fa irun wa a lọ mọ́kà lọ ṣe ń ta àmọ́ sí tọ̀wáfùlì ìfàdọ̀ tọ̀wáfùlì ìfàdọ̀ a yìí lé ọlọ́run kú ṣe sásàfà àti maríwá tún padà sí mìíràn àmì sun mọ́kà yìí ó lọ́jọ́ kẹwàá táwọn ọmọ yìí lọ́hùn táwọn dárúkọ ọlọ́hùn ìyá ọmọ kọ́rù ọjọ́ kọkànlá làmẹ́bí pé ní ìyá ọmọ kọ́rù ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá ọjọ́ kẹwàá ìkọkànlá kejìlá kẹtàlá ó jẹ́ ọjọ́ mẹ́rin gbáko láti ṣọdún adáhà yẹn iléyá gbogbo àwọn ọjọ́ yẹn ọjọ́ tá a máa pẹran ni ànábì pa ọgọ́rùn-ún ràkúnmí lànábì pa ńgbà tí wàá ṣe hajj one hundred camels ìwọ olówó nílẹ̀ yorùbá tó ń gbọ́ mi ó lágbára àti pa màálù mẹ́ẹ̀ẹ́dógún ó wá lọ ra àgbò méjì tó tóbi dáadáa gbogbo àdúgbò wa ń pariwo ah ìbáragbó ọkùnrin yẹn ó nífẹ̀ẹ́ sí ó nífẹ̀ẹ́ sí kankan ahun ahun ọgọ́rùn-ún ràkúnmí lànà dìpa ẹ máa wá wẹ́n tó pàgbò méjì yẹn o tí wọ́n bá fẹ́ ṣòkú tí wọ́n bá fẹ́ ṣòkú ó lè pa màálù mọ́kànlá ó lè pa màálù mẹ́wàá àwọn èèyàn pa màálù méje fókù lásán lásán èèyàn kú tí ò sákọọ́lẹ̀ fún wọn ó pa wọn ó tún wá ṣe oúnjẹ oríṣiríṣi wọn ó tún gba àwọn èèyàn lálejò ẹnìkan ni ẹni tó fà tí wọ́n ṣe bẹ́ẹ̀ pé wọ́n ti dájọ́ sí ṣé wọn ò dájọ́ léyà sani o mọ̀ pọ́dún kan ń bẹ tí ń jẹ́lé àtìgbà tá a ti parí Ramadan láti ń gbáradì fún Ramadan jẹ́ oṣù kẹsàn-án Shawwal ó tẹ̀lé dòlẹ́kọ́ọ́dà tẹ̀lé láti nǹkan bí oṣù méjì ó lé láti ń gbáradì fún léyà nítorí náà wọ́n gbáradì fókù lóòótọ́ ló jẹ́ ẹ bá gbáradì fún léyà náà ara ìgbáradì ẹ̀ náà làwọn ọjọ́ tà ń sọ yìí ẹnìkan lọ pàgbò méjì gbogbo àyín oyé wá yìí owó màálù mẹ́wàá ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ẹ bá lágbára màálù pa màálù màálù lọ bọ́ sí bí àgbò méje màálù kí mo ló bọ́ sí bí ìgbà téèyàn pa àgbò méje ni kì í sàwọn màálù tí ò pé ọdún méjì o ànábì ń bá fẹ́ fi màálù paléyá alẹ́lẹ́ akọ̀lí ó wá kéré kò gbọ́dọ̀ mọ́ ti ìlò ọdún méjì láyé kó ju ọdún méjì lọ kò bá àjẹjọ́ kan àpẹẹrẹ wọ́n kọ ọjọ́ tí wọ́n bí màálù lẹ̀ ọjọ́ iléyá ta kíìdì lálàáfẹ́ rà wọ́n wá ní màálù yìí ò ní ló pọ́dún méjì àní pàǹjọ náà yóò dọ̀la àbọ̀túnla kó fi lè. parakúnmí ànábì ní sallallahu alaihi wasallam ràkúnmí àti màálù tọ́jú orí wọn ti wọlé yá bí ràkúnmí ọdún márùn-ún ní tiẹ̀ tó lé ó tó fèèyàn méje káwọn méje ó pa ọwọ́ pọ̀ kí wọ́n parapọ̀ kí wọ́n dáwó tí wọ́n bá rà kí wọ́n pa èèyàn méje ó fi hàn pé tó bá àgbò sí ní èèyàn méjì ò lè pa àgbò kan ó fi hàn pé màálù ti ń dúró sí ipò àgbò méje àìmọ̀kan àti àìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó jẹ́ àfá onímọ̀ gangan àfá pọ̀ ń gòrò àwọn àfá tí máa ń lọ bí ìkómọ àwọn àfá tí máa ń lọ bí ìgbéyàwó àwọn àfáà tó ń lọ fìdá òkú àfáà gbogbo wọn yẹn àfáà ni wọ́n bá ti débẹ̀ wọ́n kọrin tí àti títí tí ó sì gbówó lọ yín alájì kìíní kan owó yín yẹn kéré 25,000 lágbà lọ yín kìíní kan ogun yóò wà mọ́ rẹ́rìn kìí ṣe àwọn lẹ́lọ béèrè ẹ̀sìn lọ́wọ́ wọn o ní táwọn ò jẹ làwọn wá ń ti wọn o àwọn ń tọrọ owó káàkiri ni àwọn olùmọ̀ ẹ̀sìn gangan lẹ́bẹ̀ẹ́rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ wọn àwọn ni ó ṣàlàyé irú ìta ń ṣe fún yìí sọ́dá mo ti gbọ́ bẹ́ẹ̀ nìkan ní àgbò ní ó pamọ́ pa màálù jahil fidin aláìmọ̀kan nídìí ẹ̀sìn èèyàn lówó láti pa màálù ní àgbò ló lọ́lá kó mọ́ pa màálù ẹran mélòó ni màálù ní àgbò lẹ́gbẹ̀ẹ́ màálù ànábì fúnra ẹ̀ ràkúnmí ló pa ó pa ọgọ́rùn-ún ràkúnmí èwo náà àfáà ló ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ rí tó náà tẹ́yìn bá pa màálù káàdì ẹ̀mí nù wọn gan pẹ̀lú tá a ti mọ̀ pẹ̀lú wọn tẹ́nìkan bá pa màálù méje fún léyà ni ó ti pọ̀ jù ni kì í ṣe mi ọwọ́ ara fi ọwọ́ ara rẹ̀ wa nínú ràkúnmí yẹn ló fọwọ́ ara rẹ̀ gún wọ́n máa ni ọgọ́ta tó kù wá pé àwọn olówó wa wọn ò tí ì ṣe tọ́lọ̀ ní kí wọ́n ṣe àìmọ́ṣe wọn náà àìṣàlàyé ti àwọn àáfàá fún wọn ni ọ̀tọ̀ ní táwọn èèyàn bá ń sọ fún wọn àìṣàlàyé ni báwo lèyàn ṣe máa ní fifty million hundred million lákàǹtì níjọ iléyà kó máa pa àgbo márùn fún ta gbogbo bí kààrẹ ṣe tó yẹn mo ti jókòó mo ti kakuléètì màálù tí ó kárí gbogbo olúwa yẹn nígbà tá a ṣe ìbàdàn tí gbogbo àdúgbò sì mọ̀ pé àwọn jẹran léyà ní ọdún mélòó kan sẹ́yìn mo ṣírò ẹ̀ náà just eleven million naira tó tún máa ní reserve in case àwọn kan bá yọjú pé kò dọ́dọ̀ ti wá just eleven million naira about five years ago nígbà tí mo ṣírò ẹ̀ mo ṣírò gbogbo àdúgbò kọ̀ọ̀kan iye àdúgbò tó wà ń kàrí lẹ́yìn tá a ti sọ pé àwọn ìmáàmù màálù tí wọ́n ọ̀tọ̀ àwọn làdáni màálù tí wọ́n ọ̀tọ̀ àwọn ìjòyè màálù tí wọ́n ọ̀tọ̀ àwọn ìlú aṣọ màálù àwọn àdúgbò kan méjì méjì is eleven million tẹ́lòmí kò tó tí ó fi ṣòkú kí ni mo wá fẹ́ sọ ń bẹ̀ ibi tí mo ń lọ gangan kan gbogbo ìdí mo ń ṣàlàyé yìí o nǹkan pàṣàmọ̀ ni ibi tí mo wá ń lọ ní dídí àtàmú sọ pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi páwọn àfà máa ń pariwo tí àpé bá ṣe múra ọdún léyá ní ìsìn ọlọ́run lọ kádàrá pé ọdún burúkú kan tí ó ń pè ní ọdún jẹ́ṣu òun náà ti ń bọ̀ irú kàrẹ́ǹsì June 20 ní ọfọdún jẹ́ṣu sí ní tó jẹ́ kọ́kàn mi lọ bẹ ní ìgbà tí a ń múra fún zulihijja tá à ń ṣe wá àti pé oṣù kejìlá o àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ń bọ̀ bàbá kan wá ń kí kódà ní jímọ̀ ni bàbá kan wá ń kí ẹnìkan tí a mọ̀ kú ọdún múra ìjẹ́ṣù mo gbọ́ pẹ̀lú etí mi kì í pé wọ́n sọ fún mi o ó lẹ mi rò pé mo lè dá bàbá yẹn mọ̀ mọ́ nísìn mo wò ó akúmúra ọdún ìjẹ́ṣù yìí o ọdún ìjẹ́ṣù yẹn ta ló gbé kalẹ̀ ẹ̀kọ́ tá a kọ́ nínú àgíríkì ni pé kò sí iṣu ní nàìjíríà tẹ́lẹ̀ kókò ló wà nàìjíríà tá ń jẹ àwọn òyìnbó potogi ló mú iṣu wá sí nàìjíríà yam ẹlòmí ò tuntun sọ fún wa nìyẹn máa gẹ́gẹ́ bí o ṣe sí kòkó tẹ́lẹ̀ nàìjíríà àwọn ìbò potogi ló mú kòkó wá táwa ń gbé yìí kìí ṣe àwọn gẹ̀ẹ́sì o kìí ṣe àwọn british o portuguese ọdún jẹ́ṣu yẹn kí làkọọ́lẹ̀ ebi ni mo sọ àwọn nǹkan tí ó precede ẹ̀ ẹ̀ẹ́n jẹ́ṣu tí wọ́n náà láwọn tí wọ́n ṣe ṣáájú ẹ̀ wọ́n dọ̀mọ́ ọlọ́kọjà wọ́n ṣàrí obìnrin ó òhò ń bẹ̀ wọ́n wá ọdún èyí tí kàrẹ́mù yẹn pé june twenty ìbéèrè tí wọ́n béèrè ń pé ọdún tí G20 yẹn bá wá lọ bọ́ sí ọjọ́ ọdún iléyá ń kọ́ ìwo láṣẹ inú ọdún yẹn tí a ní lọ yí bí àbí ìjẹṣu láṣẹ tàbọ́jọ́ tọ́lọ̀ bá wá ní kí June 20 lọ bọ́ sínú ààwẹ̀ ṣẹ́hùn pé ẹwọ gbà kan tó jẹ́ pé ọdún iléyá àti Christmas lọ bọ́ sí àsìkò kan náà ṣàpọ́dún mùsùlùmí kò ní déètì ti ilé àti òòrùn tó jẹ́ pé constant ní tó jẹ́ ọjọ́ kẹwàá oṣù zùlì ìjà ní ìsìn ó lè mọ́ǹtì wo ló bọ́ sí báyìí ó bọ́ sí april next yóò mọ̀ dín ten ten ten days ní tó bá yá yóò bọ̀ sí january tó bá yá yóò bọ̀ sí june tí june yẹn twenty yẹn àti iléyà bá lọ tó bá lọ concise tó bá yẹ pé ó pàdé tàbó lọ bọ́ sí inú ààwẹ̀ àsìfẹ́ ṣèjẹsù agbọ́dọ̀ jẹyàn kí lẹ́ṣe tó tán àwọn àfáà súnà tàbá ń ṣàlàyé aburú bídíà ká jìnà sí táwọn àfọ́ bídíà ń tàn yín jẹ tẹ́n kò sí tó burú ní ọdún ìṣìjẹṣu ó dá wọ́n tún wá mọ́ṣáláṣí wá máa ṣe kí ni wá máa ṣe dúpẹ́ pípẹ́ èèyàn gbíṣu ẹni ẹ gbìn ẹni ẹ jẹ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ọdún yìí yẹn tọ yẹn tó bá bọ́ sínú ààwẹ̀ báwo lẹ ṣe fẹ́ ṣe ṣẹ́jẹ yẹn láàárọ̀ pókẹ́ ẹ̀ mọ́ríwọ́rí lédèkú yẹn ṣe ń ṣe yẹn àṣà yẹn ṣáàárọ̀ ọjọ́ ọ̀tún àbọ́jú ààwẹ̀ yẹn ṣẹ́ẹ̀tún yẹn tẹ́mọ̀ tẹ́mọ̀ tẹ́mọ̀ ibi tí wọ́n ti ń ja ẹ̀mù eh, ládùúgbò tiẹ̀ òun ló ṣe nígbà tó wà ń kánsílọ̀ àwọn ṣé olóore tó ṣe nìyẹn ṣe ìjọ yẹn náà ní àwẹ̀ ní àlọ́mọ àmẹ̀mú àlọ́mọ ìjàjàkadì sáǹṣọ́dún ìjẹ̀ṣù níbí àti tó wá bọ́ sínú túnú àwẹ̀ gangan ṣé yídì ìjẹ̀ṣù láàlọ́ ni tàbí inú iléyà ṣé yídì ìjẹ̀ṣù láàlọ́ tó jẹ́ kí n tètè ronú lọ bẹ̀ lọ́rọ̀ bàbá yẹn o àwọn náà mú lọ jù ìṣẹ́ṣù láti pé ya yá tó ẹwà àwọn nǹkan gbáradì bẹ́ẹ̀ náà lẹ́bọ láwọn ìlú ọdún tí burú o irú ọ̀wọ̀ ẹ̀mọ̀ àtàwọn ìlú káàkiri torí náà láti ṣọ́ra wa níbi bídà bídà ń jẹ́ kí ẹ̀sìn kó parẹ́ ó ń sọ ẹ̀sìn lọ yóò ṣáájú bí wọ́n ṣe ń ṣèjẹ́ ṣu tẹ́lẹ̀ yẹn àbí àárọ̀ kùtùkùtù wọn lọ kọ ọkọ́ àtàdásẹ́nu ìtíkà rẹ̀ ń pè lójútùú ni ojú ibi tó tẹ bá wẹ̀ ní balùwẹ̀ ibi tó mímọ́ kòtóró tó mímọ́ ń gbà jáde ṣé ibẹ̀ kọ́kọ́ sí ọdún léyà àbí ẹ tún mú iṣu ó fi yí ògiri iṣu tútù gbùrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ògùn orí òkè tí ó ń pè lókùtù pa náà bá gun òkè yẹn lọ́wọ́ àmọ́ pariwo iṣu kàrẹ́ máa bọ̀ iṣu àrúga máa bọ̀ iṣu iṣẹ́ gbogbo àwọn ìlú àkókò tó súnmọ́ wọn wọ́n mọ̀ pé ṣé àárọ̀ ọjọ́ léyá tí ọdún ọjọ́ ìjẹṣu bá bọ́ sí ṣé ẹ ń tẹ́ lọ jí ṣe nìyẹn wọ́n wàá fi kòkò wọ́n kó iṣu sínú kòkò wọn ò ní bu omi sí wọ́n gbé kaná iṣu yóò wá jiná wọ́n ní òòṣà ló mu jiná ebi iṣu sísun ni àwọn àfáà tó ń jó nǹkan yẹn ò nítumọ̀ sí wọn bó bá ju odidi adìẹ sínú kòkò bó gbomi sí yóò jóná yóò dérú ìkòkò sì ní fọ́ iṣu yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yẹn tẹ́ jù sí tóró lómi lára pàápàá iṣu tuntun omi wà lára ẹ̀ bí wọ́n ṣe kó sínú kòkò tí náà ń jó yẹn omi inú omi yẹn ó mọ owó nínú ẹ̀ yóò jiná tó bá pẹ́ jù yóò jóná yóò dérú kì í ṣe òòṣà kankan. so even tó fáwọn afáà súnà bá ń ṣàlàyé àwa mùsùlùmí ẹ ká gbọ́ wọn yé àwọn ló ń pè wá sí di oríire àwọn yòókù ń bíbí àyẹn orí ibú ni wọ́n ń pè wá sí ká wọn lóhùn eléyìí ti tó lápèjúwe fún ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá bá jogún làákàyè tó lóye it's not a matter of sentiment it's a matter of reality it's a matter of fact eléyìí kìí ṣe ọ̀rọ̀ gan-an nǹkan kan kọ́ bó ṣe rí nìyẹn ìwọ jókòó fún rẹ kò forí ara ẹrù sódó náà kọ́lọ̀ kó ṣàánà wa so mùsùlùmí a ò múra sílẹ̀ o a ti gbáradì fún ọdún kankan ju kí ni ọdún léyá onìkan múra fún ọlọ́run kú ṣàánú wa ṣe mọ́ jẹ́ káwọn ẹlẹ́bọ̀ kún ẹ̀kẹ́ ìnífẹ̀ẹ́lú ìlú ẹni ara àgbàgbọ́ ni irọ́ pọ́nbélé ànábì ò sọ bẹ́ẹ̀ ó gbolè wá tọ́ ní mínàlì imán àdìsì yẹn gan láàsìláláhù kò àlè tọpa ẹ̀dọ́dọ̀ ṣe ń pẹ́ àwọn àdìsì kan wà wọ́n ń pè ní dọ̀if ìyẹn ni pé a sì lè tọpa ẹ̀dọ́dọ̀ ànábì ṣùgbọ́n àwọn tó gba àdìsì yẹn wá àwọn èèyàn ó wà nínú wọn àwọn tó jẹ́ pé tí wọ́n bá há nǹkan sórí wọn máa ń ṣàṣìṣe wọn èso rọ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò ṣe gbára lé tó bá rójò ó lè pè ní àìná tó bá rí ayọ̀ lè sọ pé ó lú kéèkó ọ̀rọ̀ yóò ti gbàgbé yóò gbé fúnra wọn yẹn náà sọ pé ọ̀rọ̀ yẹn lẹ́dọ̀ ìfù ṣùgbọ́n eléyìí ò tẹ̀ sí àwọn èèyàn tá a lè kàpẹ́ ẹni lẹ́nu ẹni tó fi dọ́dọ̀ wá ara àgbàgbọ́ kò sí inú ẹ̀sìn wa ànábì ò bẹ́ẹ̀ ìlú náà là ń ṣe ṣé ìlú lọ́lọ́ ní kó wá ṣe láyé wà máa kọlá tùlì jínà wà lè ìǹsà ìlàlẹ̀ àbúdó mi ò dáàjẹ̀ náà pè kí lọ́lọ́ ní òní kẹ wá ṣe láyé kẹlẹ̀ sìn mí ọlọ́ọ̀ ní sọ pé kẹ wá ṣe tìlú ṣùgbọ́n nínú ìlú yíyẹn ẹ máa sin lọ́n ẹ máa lo ìgbésí ayé yín alam aláhó àìnáyìí ní wa وشفتين na نجدين فلن تحمل عقبة ọlọ́run sànú ẹjá dáadúró bẹ̀yìn torí àsìkò alọ́dúnkálukó gbà rẹ̀ lọ torí náà ẹ̀dàkùn bíbí à nǹkan bú ní o ẹwọ ohun àtọ́dún ilé yábà ní lọ́ọ̀tún àti ẹni tó bá wà lára fán tó wà mọ́kà yóò pe fóònù sílẹ̀ akú ọdún jẹ́ṣú

اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا واسن عاقبتنا في الأمور كلها واحكي كيماننا وارفع درجاتنا وثبتنا وعجلنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا ارحم الراحمين ويا المكرمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Wàlékún sálàrà ń tẹ́lá bàrà kàtí ẹ̀kàrọ̀. Ilé ń kọ́ àkúnyàjí. Wàlékún sálàmùtìlá.